الصلاة والسلام على المبعوث رفقا للعالمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله

rẹ̀ fún òṣìṣẹ́ náà lẹ́yìn náà nípa àwọn sọ̀hábà tí wọ́n tẹ̀lé àwọn ìṣọ̀lọ́ ayélujára àti àwọn tí wọ́n gbìyànjú láti tẹ̀lé ìgbàlá àwọn títí tó fi lórí àwọn ọmọ lórí gbogbo wa pápá ìmọ̀ra fún òun sí tọ́lọ́run ó ti ń lọ tó bẹ́ẹ̀ ló fi tọ́lọ́run bá mi sùn. torí pé ọ̀pọ̀lọpọ̀ ìlú àwọn ọmọ dáadáa níbi ìkan إنما نحن مستهزئون àwọn olùdáàbòsí àwọn ọ̀bẹ̀ ìlú àwọn olóbi méjì tí wọ́n wá ti pàdé àwọn olùgbàgbọ́ òdòdó wa máa kọ́ wípé ìnà ìbájọ́ sílé tí ẹ bá lóòrò sí àwọn àmì ìdánilẹ́kọ̀ọ́ ìdájọ́ tọ́rọ̀ lọ́wọ́ wà nílà àpárá orílẹ̀ àṣàrà ìlú ọdún ìnà márùn-ún ṣùgbọ́n tó bá ti pàdé àwọn ọ̀gá wọn àwọn èṣù wọn tí wọ́n rán wọn láwọn iṣẹ́ ẹbí tí wọ́n ọkọ̀ wọn tí wọ́n bẹ̀rù wọn àpọ̀pọ̀ wípé ìnà márùn-ún ní láti rìn iná máa wá sí ìta àwọn ọmọ ọmọ yìí abọ́lọ́wọ́ ṣe é mi tí wọ́n mọ ara wọn lọ́wọ́ ṣe é tí wọ́n mọ pé òdo náà tó wá wọ́n láti láàrọ̀ òun wọ́n gbẹ́ ní tí àwọn ṣe fún wa tí wọ́n bá wa ṣàlàyé tí wọ́n bá wa ṣàlàyé. gbogbo wa náà ti mọ̀ lọ́ra àlàyé tó ń ṣe fún wa kí súrọ̀ náà ní tó dálé lórí wọ́n lè sọ̀rọ̀ tó dálé lórí fún wa wọ́n ti súrọ̀ ìdálórí kí ni ìgbà súrọ̀ ìdálórí tó fẹ́ jẹ́ ká wọn bàbá ẹ̀ka ìlú sọ gbogbo gbogbo nǹkan tí sọ́ra yìí sọ sọ́ra tó làkàdé yìí wọ́n ti di nǹkan tó padà. ìjọba wọn fún wa àwọn olùkọ́ nítorí alẹ́ lórí òun náà ní pé bá a ti máa múra lẹ́ẹ̀dá ìlú àmọ́ bá a ti máa múra lẹ́ẹ̀ fún àìsíyá mọ́ táwọn akéwà náà lọ́wọ́ ní ti yá sí ọ̀rọ̀ wọn fún wa. gbogbo nǹkan bá wá sí wa lọ́wọ́ táà fi ní láti yá náà sí sírọ̀ ní wa sáré ní ọ̀pọ̀. gbogbo bàbá bàbá àti láti lè kalẹ̀ tó jáde sí àwọn ọ̀rọ̀ sírọ̀ ní wa sáré ní ọ̀pọ̀. lórí wípé ìgbàgbọ́ wa á a lè gun òkè tá a fi lè múra ní ìjọba ìdílé kọjọ ní òun bá wa lójijì òun bá wa lójijì náà nínú àwọn ọmọ wọn wà bẹ́ẹ̀ adúlé ìṣòro àwọn ọ̀daràn bí wọ́n ti parí bí wọ́n gbà tí wọ́n bá wà nínú àbí alẹ́ ọ̀pọ̀ kàtẹ́lẹ̀ nípa àwọn ọ̀daràn ẹ̀wọ̀n bọ́lá ọmọ ìpín náà wà nínú ọmọ súrọ̀ yẹn àbí náà ọ̀rọ̀ ọmọ ìpín náà wà bẹ̀rẹ̀ kódà tẹ̀sí ìlú pé àwọn ọmọ ìsìlámù ti ti bí yìí ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tó tẹ̀lé ayé àti ìsàkúrẹ̀ tí wọ́n ní pé ìjọba náà kò sáà di òun àwọn ọmọ olùgbàgbọ́ ṣeré yìí àti lára àwọn ọmọ tó wọ́n ṣeré yìí àwọn ọmọ ṣeré yìí ọlọ́run bá ní kí ni o الله يستهزئ بهم ويخذهم في طغيانهم يعمهون ọdún ọba ní pé àwọn mú wọn ṣeré ní òun gẹ́gẹ́ ti ṣe ní òun mú wọn ṣeré ní òun máa wọn láti ṣeré ní sọ́lọ̀mọ́ mú yàn ṣeré ní náà sọ́lọ̀mọ́ mú yàn ṣeré ní ọlọ́lẹ́ mú

tó ara pé ọlọ́ọ̀bà ọba tó pè ní bọ́ọ̀lù fáwọn ọmọ ọlọ́ọ̀bà sí ní ṣùgbọ́n nínú ọlọ́ọ̀bà ló mú wọn sí bọ́ọ̀lù ọlọ́ọ̀bà ni wọ́n mú wọn sí pẹ̀lú ní láyé wọn pàdé òkè kí ni o àwọn kan àwọn olùgbàgbọ́ òbí lẹ̀ lẹ́lẹ̀ kí ni pé kòtò wọn tí wọ́n sí nígbà ìgbà ìgbàgbọ́ máa kó sínú ìyà àlọ́ àgbà ìyà tí wọ́n rẹ̀ sí tí wọ́n ọ̀rọ̀ kan òun ní kí ni o òun wá jẹ bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá sọ ọdún sọ́rọ̀ yìí ọlọ́pàá ni àwọn sọ́rọ̀ lòdì ní ìlọ́wọ́ lòdì náà ní yàtà يدفع نوره بين عينيه وبأيمانه يقولون ربنا بشركم اليوم جنات تجري من تحتها الأنهار آخر يقول المنافقون والمنافقات للذين آمنوا يقولون يقتدي نوركم àwọn mùnáfíkì lọ́kùnrin ọkụ. mùnáfíkì lóbìnrin àwọn olókùnrin àwọn ọ̀rẹ́ ẹ̀lú nígbà ìrìnà náà wọ́n á pàdé àwọn ìgbàgbọ́ òyìnbó àwọn ìgbàgbọ́ òyìnbó ìmọ́lẹ̀ àkọ́kọ́ àwọn ìgbà táwọn kèfèrè táwọn ti wọ́n gbé lọ́wọ́ sílẹ̀ àná àwọn àwọn mùnáfíkì ti wà láàrin àwọn olùgbàgbọ́ òru ṣùgbọ́n ìmọ́lẹ̀ àti àwọn olùgbàgbọ́ òru ìmọ́lẹ̀ tí wọ́n fáwọn nígbà tí wọ́n náà sì wọ́n máa lọ wọ́n pé nàkọ́tà ti sì nù ikù ẹgbẹ́ ká mú kí ẹnu mọ́lẹ̀ ẹnu ẹgbẹ́ ká mọ̀ sí ẹnu lákẹ́rẹ́ ẹnu ẹnu bá kọ́ lọ́wọ́ àwọn ọmọ ìṣẹ́ ìgbà tá ìwọ́ wájọ wọn ní kálábẹ́ pé ìtàwọn ọmọ ìrìnà ìṣù káwá fún kí gbogbo yẹn máa bọ̀ àtàwọn kan tó wà bẹ́ẹ̀ pé wọ́n lò ní pé ayílẹ̀ à gbogbo ẹ̀yọ́ mọ́lé pé wó ẹwà ti kíláàsì láàárọ̀ ìjọba ti wá kíláàsì láàárọ̀ gbogbo ẹ̀yọ́ wá kíláàsì láàárọ̀ ọmọ pé nǹkan rí ìṣirò tààrọ̀ àwọn ọmọ wá kíláàsì láàárọ̀ ó wá láti ìwé àwọn ọmọ ọmọ ọmọ ní alábẹ́kọ̀ọ́ àbáwọ̀ pẹ̀lú pé àwọn tọ́wà nílé àwọn tọ́wà nílé gbogbo èèyàn ẹ̀ṣà àwọn ọmọ ẹ̀wọ̀n ní mọ́ṣáláṣí tàbí ẹ̀sìn ìtàn ẹ̀wọ̀ pé àwọn náà wà láàárọ̀ kí ni wọ́n á ti máa dùn wá ti máa fi pé àtẹ̀jà ní ìtàlù àti ìwọ̀n ọ̀rọ̀ fáwọn ìwọ̀n ọ̀rọ̀ inú àdúrà ṣùgbọ́n pé ibi tó máa pa lórí ìṣe àjẹ́kùn láti sọ orúkọ àwọn tó fẹ́ fún ìkan láti fi kọ́ ìdáwó lójú àwọn tó wà wọn àtàlójú wọn ìdàkẹ́gbẹ̀ẹ́ ìdáwó tó máa ń pè sọ ẹ́ àwọn tó ń lò lọ́yà ọjà ìjẹ wọn kọjá wọn ọ̀rọ̀ tí ó lò tí ó yẹ ẹwọ́n tí yẹn wọ́n ti yọ̀ ní ó ti jókòó ní ààrẹ ìṣẹ́gẹ́ tó máa wù Yorùbá Yorùbá wà Yorùbá ní òkú pọ̀ ó ti wá níbẹ̀ torí òun tí ò lù tí ò ti bá wọn kò lẹ́rọ̀ kò lẹ́rọ̀ kò tí ò lẹ́rọ̀ wọn ará wò lọ tó dúró tí ìmọ̀lẹ̀ sọ̀ fún wọn wọn máa ń gbé ọ̀sán ìṣòro ìkù jẹ́ka ọ̀nà rẹ̀ díẹ̀ ní mọ́lẹ̀ ní. tí ìlànà bí ọ̀rọ̀ wà wá wà fún ìgbàlú sábì sí ìlú rọ̀ wọn kọ́kọ́ ẹgbẹ́ à ẹwẹ́ ní kẹlọ́mú náà kẹlọ́mú mọ́lẹ̀ ní wọ́n á wọ ìgbà yìí agbóga ìdájọ́ ìyá ni wọ́n bá wà ní ọlọ́run ti gbà ní ọ̀. náà àbẹ̀rẹ̀ lọ́jọ́ ìkàbá ọjọ́ ìrìnlẹ̀ súrọ̀ yìí ìmúra alẹ́ ìjáde ìyàmù ọ̀rọ̀ ló sọ fún wa ó kí wọn lọ ẹgbẹ́ ìjọba láyé tààrù wípé ìgbàdá àtàkà àwọn ṣe kó ní kálùkù máa yẹ ẹ̀rù kó ní kálùkù máa yẹ ẹ̀rù náà ayàtọ̀wà fún òun ni nítọ́lọ̀ wá ti ní pé máa àkọ́bà ìròyìn bá bẹ́ẹ̀rù àwọ̀wà láti àwọn òṣìṣẹ́ ìlà ìdáàrí ọ̀pọ̀lọpọ̀ àìmọ̀lọ́ àhà ìlà láti àwọn ọ̀pọ̀lọpọ̀ إن ذلك على الله يوفي قالوا ما بقى يعني قل لي ما بقى نعم عبد الحليم تعال نعم. اقرأ آه، أعوذ بالله من الشيطان الرجيم إن ذلك على الله àdánwò kan àdánwò kankan kò ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ àbí ilẹ̀ ní ní àdúgbòdé tó ti wà ní kíra kan ní nǹkan lè ìrìnàjò àkókò tó ti fa àmúṣẹ ìgbàlá ìta alàbọ̀wọ̀ ìrìnàjò ìyẹn rọ ọlọ ọmọ gẹ́gẹ́ bá ti fi ẹgbẹ́ ayàtọ̀lẹ̀ rí dọ̀bẹ̀rù kọ́ bẹ́ẹ̀ kó ní dọ̀bẹ̀rù kọ́ kan lọ kí ọlọ́run bá sọ àǹfààní kí ọlọ́run kẹ́kọ̀ọ́ sí i èyí tí wàá kẹ́kọ̀ọ́ sí i gbogbo dọ̀bẹ̀rù àkọ́kọ́ sí i a máa dùn lọ́dún tó bá pẹ̀lú ìfẹ́kọ́nà ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni máa àtọ́rọ̀ ní ìfúnba àdánwò tuntun ní ìṣẹ̀lẹ̀ torí pé kí wọ́n bẹ̀rẹ̀ mi ìbàdà ní dáríà ní àbí ní sílà lọ́dọ̀ àwọn àwọn àpá àpò nígbà ní tó wá fún nǹkan tó wá fún nǹkan pani kò sí ìdíkẹ́yàwó sáà ṣẹlẹ̀ lórí ilẹ̀. àwọn àdánwò wo làwọn àdánwò tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ àwọn akóríkẹ́ ilé ìlú wọ́n ṣàlàyé wọ́n ní pé gẹ́gẹ́ bí ọ̀gbẹ́lẹ̀ kójò máa rọ̀ àbí kójò rọ̀ gan kí nǹkan máa rọ̀ àmọ́ pé rẹ̀ ààrẹ rẹ̀ pé ó jọrọ láti ìlú ẹ̀kọ́ lọ torí tàbábù ìtọ́jú ìtọ́jú ẹ̀kọ́ lọ́sẹ̀ kan tí ẹ̀kọ́ tó tí ó gbọ́dọ̀ lọ́sẹ̀ kan lọ tó jọ àti lọ tó bá lọ́sẹ̀ méjì mẹ́ta tó ara gẹ́gẹ́ bí ọ̀fẹ́ rẹ̀ ìkójú márọ̀ àbí kó márọ̀ láti tètè ọdún rọ̀ àbí kó jò rọ̀ gan-an kí á ìtàn ṣàwọn nǹkan ọkọ fẹ́ẹ̀tì ṣe àwọn nǹkan ọkọ àbí gbogbo pé ilẹ̀ mí àgbàrá ń dání àti gbogbo oríṣiríṣi àwọn àgbọ̀n gba rẹ̀ àwọn àwọn àwọn tó kọ́ lára kìlì bá kìlì

ààrẹ ní pé àwọn tíyàn nífẹ̀ẹ́ sí kí nǹkan ṣe wọ́n wọ́n bá wọn ọwọ́ tẹ́lẹ̀ tí ìjọba ṣe wọ́n ó ti ṣèyàn náà nìyí bí ẹni tó bímọ tọmọ ẹ̀ sáàrẹ̀ ọmọ ilẹ̀ máa sáàrẹ̀ tó wà ní dáwọ́dẹ́ ní àwọn ajé kò kálé ní kò ní rọrùn ìlú ìlú tó kò kálé ìwé ó pé à ah, ẹgbẹ́ lọ sáìtì ìlú lọ jẹ́ láì tó lọ ẹ̀ gan-an ìdájọ́ ọ̀kan láti máa ṣiṣẹ́ bẹ̀. ààrẹ ni pé kíyàwó ó ṣàárẹ àbójú ní tí ẹ̀bá ní tẹ̀lé sáàrẹ aṣọ àbájọ́ ọ̀pá àwọn òyẹ̀rẹ́ bọ́ta bẹ̀rẹ̀ wà láti kò ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ àbínú ẹ̀ ní ìlà ìgbà àbíkó jẹ́ ipò ti wà nínú tíra kan tíra ìlú àwọn àpò ìṣẹ̀ sí kò fẹ́ sí àpàrẹ láàrin pé tíra tọ́lọ́wọ́ sọ́bẹ̀ ẹ̀kọ́ aláwọ́ alùmọ̀kúrù òun àti sọ̀rọ̀ ní ọ̀sẹ̀lọ̀ ọ̀sọ̀kọ̀ ìpé ìgbàtọ́lọ̀ ìkọ́tọ́lọ̀ kọ́kọ́ já ìkọ́tọ́lọ̀ ọba kọ́kọ́ já tó tó dá ogun sọ́mà tí ogun lẹ̀ tó tó dá ìdá lọ́sọ̀ òun ni kí ni o alùkọ́là àbí ọlọ́run bá dẹ̀ sọ fún pé ìgbàtọ́lọ̀ dá kọ́lá òun lọ́sọ pé máa kọ́ ó ní kí ni kí n kọ́ ọlọ́run àwọn ọmọ ihe máa kọ gbogbo nǹkan tá gbogbo nǹkan máa bẹ máa kọ gbogbo kọ́lámù yẹn kọ gbogbo gbogbo bẹ́ẹ̀ kọ́lámù yẹn kọ yẹn o láwọn ọmọ àti ìmọ̀ náà ti sáré ilé náà ti kó lè máa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò tí tó kọjá àmọ́ ọlọ́run gbogbo nǹkan ló wà lábẹ́ ìmọ̀ ọlọ́run ọba torí tí ìjọba fi wà ní kíkọ́lẹ̀ ẹ̀mọ̀ bá ṣe kọ́lẹ̀ ìyẹn máa mọ̀ wípé gbogbo nǹkan ó ti wà ọlọ́run bá ti mọ̀ ó ti parí ẹ̀ ó ti parí ẹ̀ ọlọ́run bá ní pé nígbà àtìgbà àtìkó jẹ́ tó ti wà ní tíra tíra ní ẹ̀ aláwọ̀kú alùmọ̀kú tó ni ẹ̀ mo rajà ní níta ni ẹ̀ mo gbìyànjú àti wá admission ni mo wá ọkọ ni mo wá ọmọ ni mo wá ọmọ ni mo wá jẹ́ ni àlàáfíà ni mo ni kò sí èdèkéyà àdánwò tó fẹ́ kọ́yàn tí ó ti sinmi kíra ọlọ́run kó tó dá ọdún sọ́nà àti gbogbo rẹ̀ gbogbo ẹ̀rọ náà bá ti mú tó rẹ̀ lómi dáná ó bá ti dé bá a máa wú rẹ̀ bí pé bóyá kò sọ́ sí òun àbáwọn kan ló ń sọ òun àbí bóyá tó lóun ògbọ́n ni bí a ah, wọ́n ẹgbẹ́ ìjọ lọ́wọ́ ara rẹ̀ wọ́n ta ọdún ẹ̀rí ilé tí wọ́n dé lórí àti ìrìnàjò ní ìsàlàyé kọ́lé wọ́n ti ra mọ́tò èmi ò ṣe wá sí owó rẹ́ǹtì gan wàhálà ní kí n tó rí san obìnrin wá jẹ́ ọlọ́ọ̀bá ní ìlà ìgbà gbogbo ẹ̀tọ́ àtàkìlà máa àkọ́rọ̀ ní ìgbà ní ìlàrùn wà ìgbà kò sí àdọ́wọ̀ ọ̀pọ̀ àyàfi kó jẹ́ nínú ó ti wà nínú kíra fún mi ò lọ́bìnrin àtìsàbẹ̀rọ̀ àhà ó ti wà ní kíra káà tó mú ṣẹ ó ti wà ní kíra káà tó mú káà báwọn a ọmọ orí lára orúkọ ọlọ́pàá nínú àìbáyé àìbáyé àwọn orúkọ ọlọ́pàá nípa ọwọ́ àti wọ́n jọra tó rẹ̀ jẹ́ pé wọ́n jọra wọn nítumọ̀ ṣùgbọ́n wọ́n ní yàtọ̀ torí pé ara pé báwo lọ́lọ́wọ́ wá ti sọ rẹ̀ lórúkọ mẹ́ta tí wọ́n ẹ̀dá wájú ọkọ̀ bá wájú ọmọ kan náà kí fi ní kàlámù sáàmì ọ̀nà ìlànà ìlà orúkọ ọlọ́wọ́ bá kọ̀ọ̀kan ló ní ìtumọ̀ tiẹ̀ tó tọ́ka sí oníròyìn tiẹ̀ tó ń tọ́ka sí àbáwọn ọ̀rọ̀ ní tí ẹ̀ tó ń tọ́ka sí olórúkọ kan lè wà tó máa ń fi ìròyìn kan lọ. náà ọlọ́run bá ní bú àlọ́ọ̀rù ìfọwọ́lú àìbárí àìsọ́ọ̀bù àbí الله القادر البارئ المصور الخالق ọba tó dágbò nǹkan alìbáríkù tàbílẹ̀ máa ń fi yíò ọba tó dá gbogbo nǹkan náà lábẹ́ àbí alìbáríkù náà ọba tó dágbò gbogbo nǹkan tàbílẹ̀ ní ìlànà ṣùgbọ́n àwọn àfá àwọn jẹta mọ̀ wípé albáríwà àti alùsọ́wìrù méjèèjì jẹ́ tẹ̀síwì fún kíni o alùsọ́ọ́lùkù alùsọ́ọ́lùkù tó wá ní ìtumọ̀ kan tí báríwà sí kíni o tí ó tọ́ka sí alùsọ́wìrù náà ní ìtumọ̀ sí alùsọ́ọ́lùkù tó ní ìtumọ̀ sí alùsọ́wìrù tọ́ka sí ṣùgbọ́n àwọn ọ̀tún ọ̀tún wà tó jẹ́ pé alìmámù torí pàdé bá rí ìwé ó mú àwọn ọ̀tún ọ̀tún dání tó jẹ́ pé alìmájì ti ṣàkíyèsí ẹ̀ nínú alìkọ́rí kí ni ìtumọ̀ alìkọ́rí nínú ìlú lágbára kọ́lọ̀pọ̀ nípìlẹ̀ òun ni kí ni òfin òfin gbogbo nǹkan kí ni ìdílá jẹ́ nǹkan tó máa tó lélẹ̀ ó yẹ abá rẹ̀ sùn lọ́nà àwọn ọmọdé tó máa ń lọ́sùn bá kọ́rọ̀ nígbà tó náà máa ń sọ̀rọ̀ pa àwọn tí wọ́n lọ kọ́ idán ọlọ́ọ̀bá ni wọ́n sábà lọ máa tẹ́sí يعلمون الناس السحر وما أنزل على الملكين بابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من صلاة أقول متقون فيتعلمون ما يقوله ولا يدفعه نعم ọlọ́wọ́n bá ní pé tafẹ́ lórí ibi tafẹ́ lórí náà tàbí kan báyà ní bá ní wà máa hù sọ̀rọ̀ bí nàbí ju àkàdé ìlà ìdíje ńlá náà ya bá ní pé wọ́n ti mọ̀ wípé ẹni tó bá mọ́dọ́ kò ní kọ̀ láàpù nígbà ìgbìyàmù kí ni torí kò ní kọ̀lá tí kò ní lè gbà fún nígbà rárá kò ní ìpín kò ní kí ni o ìpín tó kọ́lá pọ̀ nínú èdè lárúbáwá ápù ẹ̀fẹ́ fẹ́rẹ́ kí ni o pín o pín gbogbo nǹkan pé eléyìí tó máa délé ìpín tẹ́lẹ̀ yìí nínú nǹkan lẹ́yìn tó aláṣọ náà tálá tó kẹrẹ̀ bí àlẹ́kọ́ ẹ̀kú ìtumọ̀ ẹni kí ni o ààrùn ìṣúwẹ̀ gẹ́gẹ́ ní pé lákọ̀ọ́kọ́ ọlọ́run bá gbogbo nǹkan tó ní kálukú á ní àti nǹkan tá a jẹ́ àti bá ti kó láyé ọlọ́run bá ti tò wú ẹ̀ bá ti máa gba tó pé ó ti wọ òní ju sẹ̀tímítà ti ra ìrẹ̀lẹ̀ tó àmìta ìwà dúdú ìwà pupa ìwà kúrú ìwà sanra ìwà lówó ìwò nílówó ìwà nílàkà ìwò nílàkà ìwà ọlọ́run bá ti tò wú gbogbo nǹkan gbogbo ẹ̀ sílẹ̀ ó yà wáyé gbàtọ́ pé gbogbo ẹ̀ ẹ̀sán ló ló dá gbàtọ́ pé gbogbo ẹ̀ ló dé níbi ló ló dá tó kọ́nà bá wá dá nǹkan kọ́là kan náà tọ́ka sí ṣùgbọ́n á tún ẹ̀ gangan ní kíni o kéèyàn òfin kan náà alìbáàrínì ọba tó dá nǹkan láì ṣe wípé ó dá nǹkan láti tí ó láti tí ó sì ìtumọ̀ àlùbáyé yìí ó dá nǹkan láti oyin tí ó sì ó bá lọ àrùn ó dá láti nǹkan tí ó sì. ẹ mọ̀ wípé àlùbáyé ló lè má jà àlùmáàrí ti mọ̀ nínú àlùbáyé báyìí kò lè jẹ́ àmọ̀ pé kí ni o láti ibi tí ó sì lọ́nà bá ṣe kí o ó ti dàgbọ̀ ṣe fẹ́ ká bẹ́ẹ̀ náà láàárọ̀ torí ìyá máa já nǹkan bá ní lọ́jọ́ pé ọ̀tọ̀ ní bọ́lá yàwó rẹ̀ tó bá bára gbélẹ̀ tó bá yìí kò ní bá wọ́n ní ìrọ́bù àbí burkina bá ọlọ́wà ọlọ́wà náà àyùsọ́ wíwò bó ṣe wù pé ká bẹ́ẹ̀ náà láàárọ̀ náà ọlọ́wà bá ní gbogbo nǹkan gbogbo àdánwò

ẹ̀ka tó lọ nàbẹ̀rọ̀ àhá àmúwáyé kí ní bàtà àmúwáyé àbí ọlọ́ọ̀pá ní gbogbo ní pé ìwà ní sílà tó tóbi àmúṣẹ kí ni bàtà ọ̀rọ̀ ṣẹ kí ni bàtà kí ní kí a sẹ́nu owó yẹn lọ́nà ọba fún ilé kíkí kó di pé àdá pé àdánwò yẹn láti kọ́ dị kó di pé kí ni o àti dà àbí ilẹ̀ lọ́nà ọba ń lọ orí ilẹ̀ tẹ́ wà ní tẹ́ ní gbogbo ilẹ̀ rẹ̀ gbogbo bá tí ìfọ̀tọ́lọ́ máa ń sọ̀rọ̀